ìwọ ni kò ní sùúrù fún rẹ gbọ́n tí mò sọ fún ẹ dáadáa listen and listen good forty million mi tí kò bá kàn mí lọ́wọ́ tí mi ń gbọ́ gbangban nínú báǹkì mi lẹ́yìn ọ̀la kílẹ̀ tó ṣú you will be in trouble ah ìwọ nìkan ló ní family ni kí ló ń bá mi sọ yìí mi fẹ́ gbọ́ mi fẹ́ gbọ́ no no no no no no mi fẹ́ gbọ́ tí mo fẹ́ sọ mo ti sọ yẹn èmi náà ní family láti kẹ́ta fún ọ̀rá mi ní sọ jù bẹ́yẹn lọ ọ̀rá yìí tó dàbọ̀ ah, máa wí sọ̀t alábí ni now forty million naira ní ṣíà mi o tún sọ fún mi pé twenty five million ló máa send sí mi for what? Ah. ok tájà sọ̀rọ̀ ah. màdìá ẹ take it easy. ok mo ti gbọ́ no problem eh, eh. ti gbọ́ no problem. filani ok ṣe díà. My sweet daddy. Ah, daughter, daughter. How are you? I'm fine. You look nice. Thank you, daddy but by the way o ti yẹ kó o wà ní school náà. Mm, dájú mo dúró dé ìkẹjọ mi. Ah, ah! irú àṣàkáṣà wo nìyẹn dírẹ́fà nǹkan kò lè lọ drop ẹ. ọmọ mi sílẹ̀ i will drop you go and wait for me inside the car. Eh, ọmọ mi sílẹ̀. ti ọ̀rọ̀ alábí ó ń mú orí fọ́ mi. Eh. no problem ẹ tọ́jú lé. ó dà ẹ má pẹ́ o ó dàbọ̀. okay. ìmọ́lẹ̀ mi jẹ́ kó ìmọ́lẹ̀ mi jẹ́ kó tàn àtùpà mi màmá jẹ́ kó kú jẹ́ kó nà mí. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe. mo lọ́la ni mo lọ́la àlá nínú ńlá aláwọ̀ ni ah, ah, just take it take it easy my dear fọkàn bá mi. ọkọ mi amake lẹnu mọ kó jókòó ohun tí o tẹ tó ti lálà ń ah. gbọ́ ma lọ sọ oh, no no eh? no. Eh? No, I'm okay. okay. Yes, Talk I'm okay. Eh? Oh, it's just a dream. Ṣé ìkọ́ ni mò ń bá sọ̀rọ̀ ni? Ẹ́ torí ẹ̀ ń fi mi pegi báyìí. Kí n béèrè nǹkan lọ́wọ́ ẹ̀gbọ́n mi kó má lè ṣe fún mi. Ọwọ́ ń ka days. Mi ìgbọ́n kankan láti jọjọ́ yìí. Mo dẹ̀ mọ̀ pé ṣé ọwọ́ yín ni. Mo mọ̀ pé ẹ̀yin lẹ fẹ́ kán fún mi ní owó yìí torí tó bá yẹ pé ẹ fẹ́ kan fún mi ni definitely ọmọ fún mi àmọ́ kí ló ṣe yín gangan náà kí ni problem yìí gangan náà ẹbí mi àti bọ̀dá mi papọ̀ ní èrè yà wá nà ẹ́ ọ̀pọ̀lọ yín ó rí ibi tó tutù ó bá a síbẹ̀ ẹ́ tó wá gbé bíbà ń ni ẹ̀ ti bẹ́ jáde àbí bẹ́ẹ̀ kọ́. Ah, ah. bó o ní ṣé wàá ok. ohun tí mo gbọ́ fún nípa báyìí ń sàlẹ̀ ah. ẹ dé ẹ tẹ̀lé bìrì ni ṣé dàbí ẹ. báwo ni ṣé dáadáa ni mi mọ̀ pé wàá nulẹ̀. wàá nulẹ̀ náà. ah. wọ́n sista ohun yín le o ta ló ń bá fà no no no no no mo bá mọ́mì mo bá wọn à ń jíròrò lórí ọ̀rọ̀ kan ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀hún sọ fún mi pé wàá nulẹ̀ bí ṣe ń wọlé náà rè ṣe ń wọlé rè. ìmọ̀lẹ̀ yìí jẹ́ kó bá ní ẹ má pẹ́ o. ajá ẹ àwọn stèlè. ok. mi ní pẹ̀lú ilẹ̀ ní fojú yín sọ́nà. ṣùgbọ́n. Oh, Daddy, I'm mm scared. Please don't, don't go. Don't worry, don't worry, my dear. I won't stay long. Hmm? Màá dẹ̀ bẹ̀rẹ̀ nǹkan bọ̀. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Eh. Ṣé kébi pa wá kú sínú ilé nígbà tó bá ní kó má lọ bí iṣẹ́? Ah, irú ọ̀rọ̀ wo? Um, Daddy, hmm? please, ẹ má gbàgbé everything tí mo ní kí ẹ bá mi get. Okay ẹ má sọ fún mi pé ẹ gbàgbé o. o trust mi na ọmọ ilé ṣe yẹn fún ẹ ẹ lè ṣe yẹn fún ẹ don't worry. are you sure daddy. o trust mi na. all right thank you so much. Mm. ẹ bá mi take care ọmọ mi dada. ẹ jọ. ẹ jọ torí Ọlọ́run ṣó fẹ́ gbọkọ ọmọ mi lọ́wọ́ báyìí kí ló ṣẹlẹ̀ ah, ah. fún báyìí. mọ́mì ah, ṣé wọ́n jó. ọmọ máa bọ́ ọmọ ẹ jó wú. bó ṣe wà nìyẹn. okay no problem okay my dear. no problem. all right daddy bye. we miss you bye miss you dad bye. jọ̀ọ́ rọra bá mi wa ọkọ tèmi o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ó yá ṣí géètì ó yá yá start motor ṣí géètì kó tó nanu síbẹ̀ dundee aliu. ìmọ̀lẹ̀ mi jẹ́ kó tàn. ìmọ̀lẹ̀ mi jẹ́ kó tàn àtùpà mm. mi màmá jẹ́ mi èmi mo lọ́kọ mi jẹ́ Salut, salut, ṣèròyìn Salut, Salud ṣèròyìn. Tanika sọ pé ó ń ṣèròyìn. Tanika sọ pé Iro ń ṣèròyìn. Irú kílẹ̀ lẹ́yìn. Irú kílẹ̀ lẹ́yìn o. Elédùá kò lè gbani. Elédùá ni o. What is all this rubbish? Can you mean ni gbogbo eléyìí náà? ti gbẹ́nu ẹ sọ̀hún bẹ́ẹ̀ ẹ́ kí n tó wá bẹ́ẹ̀ gbé sọ̀hún ó máa bàjẹ́ o anyway kò lè dùn mí fún ẹ mo àlè jáde jáde. ẹ má sùn ẹ bá pè mí lọ́kùnrin. mo stop. ah ah ah má dalẹ́kun o jẹ́ ó bú mi jẹ́ ó bú mi dáadáa ah <laughs> wọ́n ní ilé tó bá ń tòrò báyìí ọmọ àlè ibẹ̀ ò tí ì dàgbà ni o ti ń dàgbà o ti ń ṣò o ti ń ṣò kọ́ lọ́mọ àlè. àǹtí kudi ẹ̀yin lè jẹ́ kọ́ ọmọ yorùbá yín fún ìgbà tẹ̀sán àgbàdo mọ́lẹ̀ sí ẹ̀ ti dá wàdà adìẹ wo wọ́n ti ṣe bẹ́ẹ̀ sí mọ́ ìyá kékeré ni wọ́n o ẹ̀yin náà mọ́ bínú. ẹ wò mí ẹ wò ẹ wò ẹ fìlè gbélé o n ta wá wá ó ṣe pàtàkì ju gbogbo eléyìí tẹ̀sán yìí lọ ẹ wò mí o ó ya lẹ́kàn sórí omi ìdálò ní ìṣèlú eégún ní gbowó òde òṣogbo bá a ṣe ń ṣe nínú ẹbí wa rìn pàápàá jùlọ tí nǹkan bá rú wa lójú bí ikú olórí ẹbí wa yìí tó fòsánlẹ̀ tó kú lọ́sàn-án òru wa lójú àánà sì tẹra wa nú a ti tẹra wa nú gẹ́gẹ́ bí ẹbí táwa náà máa ń lò àti lò àbí bẹ́ẹ̀ àti lò ẹni bá ayé ẹ̀ bá sí mọ́ lórí lọ́dọ̀ àwa náà kó ń tọ̀hún kó máa bá lọ tọ̀dọ̀ ẹ lélẹ̀ kò mú tó o bá mọ̀ ń pa ẹ̀ <laughs> bó o sì mọ̀ ń pa ẹ̀ fínilẹ̀ rìẹ́ tó kó ẹ̀ mọ̀ ọ́ kò sí nǹkan kan bẹ̀ gbà kò mú. ẹ gbà ẹ gbà olùsí bí kan lédè ìyá àmọ́lẹ̀ ẹ gbà. ẹ gbà ẹ gbà ẹ gbà ẹ gbà ẹ ní kíákíá kẹmú gbàá. ó ṣe nǹkan tó le. sọ́wọ́ lọ owó sì ló gbà. ibi mo ti fọwọ́ gbà ni ibi kí mo ti gbà ni. tẹ kóòtù tẹ kóòtù wàá tẹ kóòtù báyìí ni. má sùn wọ okòrè sí ọmọ àwòrán ilé àmọ́ sùn wọ. sí problem. kú mà dòrò owó làbí ò lè fi àjẹ báyìí ikú ẹ ló fìyà jẹ mí ìmọ̀ kọ̀ọ̀kan ẹ o. ẹ wo ẹ mú mọ̀ nbẹ lẹ́yìn yín bíi ike ẹ mú kò sí tí ó ṣe sẹ́rí pípé tí wọ́n bá ìmọ̀ràn ọ̀tẹ̀ ni ẹ̀yin báyìí lẹ́sìn jorí wọn ẹ mú ẹ̀pọ̀ kọ yìí sẹ́rí bẹ́ẹ̀ bá fẹjú gbogbogbò tí wọ́n múra kankan ẹ̀yìn kan lẹ́pọ̀ ẹ̀. gbogbo ohun tó rùn lẹ̀ àtọ́ pátápátá. ẹ bẹ́ẹ̀ ni àwọn jogún tó. ń kọ̀rọ̀ tọ́lọ́wọ́ sì òye ọkọ wọn láti inú kí ló dé. mọ̀lẹ́bí ló kọ́ mojú wẹ̀yìn. wo ilé fìlà bí òjò ọ̀pá mú ọ̀gá ẹ mọ̀ sunkún mọ̀ nbẹ̀lẹ̀ yìí yín. tó dúró àgbo jù yàrá máa lọ ọkọ balẹ̀ tó sókúlẹ̀ bọ̀ yẹn kọ́ ọ̀pá ìlú mọ́bẹ̀. àbẹ ilé sanwó ọgbọ́ ẹbẹ ilé sanwó ọ̀kadà mi. jala sanwó ọ̀kadà yìí. àǹtí kudi ẹgbẹ́ bá jù. ọkọ wọ wèrè. gbogbo ọ̀kadà rẹ fọmọ ọlọmọ adé fún. talo talo talo talo. àwa ẹlẹ́yà o àwa ló láyé. òkè fún láṣẹ lórí láyé. tó bá ń dára fáyé. àwa ni. tó bá tún kù díẹ̀ káàtó. ẹlẹ́yẹ ni. ó dòkùnkùn. ó dòkùnkùn bírímù bírímù. ìgbà ni wà á lé téńté sórí omi. bẹ́ẹ̀ni. ìwọ ni wà á bọ́ sísàlẹ̀ odò pààrọ̀ gidi bàbá bẹ́ẹ̀ àwa ló pàgbọ́n nípa lílì ó tá fa kán ṣoṣo pèèyàn mẹ́fà hmm ẹni bá fojú jẹ ayé ẹ sọkùn sí lọ́rùn ó kún ọrùn rẹ̀ ò gbọ́dọ̀ já ó dọ̀rùn alákejì mo kí gbogbo ẹlẹ́yẹ o ta ló ní ọ̀rọ̀ láti sọ. ẹyẹkẹyẹ ẹyẹ ń jẹ ẹyẹkẹyẹ ẹyẹ ń jẹ ẹyẹkẹyẹ o ẹyẹ ń jẹ. olórí oh. ẹ bá mi kìlọ̀ fún ẹyẹ gòkè ẹni kò fi ọmọ ìyá mi sílẹ̀ ẹ̀jẹ̀ kan ṣoṣo tí mo yín láyé lọ́run nìyẹn ẹni kò fi ọmọ ìyá mi sílẹ̀. padà wọmi awọ ọ̀dájú làwọ wà. bẹ́ẹ̀ni. ẹnikẹ́ni tó bá fi ọwọ́ pa idà wa lójú ó máa gbé ẹ̀kan rẹ lẹ́nu. bẹ́ẹ̀ni. eléyìí tó ń lé fùrù kọ́kọ́kọ́ ló kàn ó yẹ kó bẹ ẹyẹ gòkè ni ẹyẹ gòkè. Oh kí ni nǹkan tó fẹ́. ẹ̀mí fún ẹ̀mí ẹ̀mí rẹ̀ ni mo fẹ́. <laughs> Ah! bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀. ǹjẹ́ o ti gbọ́ báyìí ẹyẹ ò gbọ́dọ̀ dálé ẹlẹ́yẹ. bẹ́ẹ̀ ni. n ti ẹyẹ gòkè fẹ́hùn òun á ṣe fún. bẹ́ẹ̀ ni. olórí oh. ẹ fàṣẹ sí. àṣẹ́gun. ẹyẹ fúnkẹ́. ìyáwó ẹ̀jẹ̀ mi ló lé téńté wájú yìí. wò mí wò tó bá jẹ́ rẹ̀ mo fìyẹ́ kú ìyá apá rẹ̀. ọjọ́ funfun ọwọ́ fún mi mi mi. ọwọ́ mi iná gorí ilé fẹjú lórúkọ tá a pààyè. bẹ́ẹ̀ni ọjọ́ balẹ̀ tá ṣaraṣara lórúkọ tá a pèsè ọ̀dàrà èṣù lálàbára yérùpẹ̀ kitikiti lórúkọ tá a pàwọ̀ ẹlẹ́yẹ eléyìí ti dẹ́rù òòṣà. <laughs> àwa ẹlẹ́yẹ o àwa ló láyé. àwa ẹlẹ́yẹ o àwa ló láyé. àwa la òkè fún láṣẹ lórí ayé. tó bá ń dára fáyé. àwa ni. tó bá tún kù díẹ̀ káàtó. ẹlẹ́yẹ ni àwa ẹlẹ́yẹ o àwa níláyé. ìmọ́lẹ̀ mi jẹ́ kó tán. bó ṣe la nìyẹn. bí mo ṣe la nìyẹn ẹ̀rù bà mí ẹ̀rù bà mí gan-an àǹtí ìyá mi ìyá mi lè mú mi lẹ̀ pé èmi nìkan lò. fúnkẹ́ ìwọ ọmọbìnrin yìí hmm. you don't want to stop right o tún ṣe ṣe ṣe ṣe ṣe ọmọ ẹ ọmọ bíbí inú ẹ. bọ́ǹtì come to think of it ṣé ìyá tó bí mi lè lò mí ṣá tó bá wá jàjẹ́ ṣé mo bọ́lọ́ ẹ̀kọ́ wá jẹ. má sọ bẹ́ẹ̀ mọ́ kí ló mí pé ṣé ìyá ẹ lè pa ẹ ẹ ìyá ẹ lè pa lákọ̀ọ́kọ́ náà èmi sọ fún gbogbo yẹn ẹ̀gbọ́n ni mo ní àjẹ́ ni wúmánì yìí bọ́ ìwọ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀ o believe pé ìyá ẹ o kò lè jájẹ kò lè jájẹ kò lè jájẹ òun ló délẹ̀ yìí o. Ah. wọ́n fáre ṣáà ló la kì í ṣáà ṣe mi mo bẹ́ẹ̀ lálàá ẹ then ìyá mi ṣe yẹ kó lè fèmí jájọ á sọ̀rọ̀ ẹ̀ mọ́ rárá ṣó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni wípé ìyá ń lu ọmọ ẹ̀ ọmọ pàápàá lo yẹ tó fi ń dájọ́ o ò gbọ́ tọ̀tọ̀ máa sọ fún wa kékeré ni ìtọ́ sèrè sèrè ló padà bẹ́ẹ̀ náà tí sèyí bá pa bàbá ẹ̀ ṣó yẹ kí ìyá tèmi pa ẹ̀mí bí mo ṣe nífẹ̀ẹ́ ya mi tó ṣó yẹ kó gbọ́n àwọn fẹ́ pa mí. ó tọ́ sí anybody anybody ló lè ṣe látayébáyé nìyá ti ń fọmọ dájọ́ ó lè máa continue ni ah. ṣùgbọ́n kò ní ṣẹlẹ̀ sí wọ lágbára ọlọ́run kò ní ṣẹlẹ̀ sí wọ ẹlẹ́dàbà bẹ́ẹ̀ lọ́rùn kò ní jẹ́ kọ́ rí tiẹ̀ ṣe ṣorí tí mò ń sọ ó pọ̀ ọkọ ẹ̀tàn ó pa bàbá yín ó tún wá jẹ́ ìwọ ìwọ ọmọ bíbí inú ẹ̀ ló tún wù láti fi dájọ́ àmọ́ kò ní lè ṣe kò ní lè ṣe o nǹkan tí màá fẹ́ bí ẹ́ sìn ni wípé ta ló ti sọ fún lẹ́yìn mi. mo ti sọ fún anybody o bí mo ṣe la tán ni mo wẹ̀ mò ń bọ̀ lọ́dọ̀ yín. good má sọ fún ẹnì kankan mọ́ yes má sọ fún anybody mọ́ ṣó ti yẹ torí bọ́n ṣe wà yẹn bíi cctv lọ́ ṣe operate arínúròde ni wọ́n gbogbo nǹkan tó ń ṣe pátápátá lọ́ máa mọ̀ o so i will advise you má bẹ́ẹ̀ ní kankan sọmọ èmi á lọ sọ́dọ̀ olórí ẹbí màá ṣàlàyé gbogbo ẹ̀ ṣe jẹ́ fún wọn àwa mọ̀ kọ́ta máa ṣe sí. ẹ bá wọn kan sí ni because nínú àlàyé mi gbogbo ló múlẹ̀ pé àwọn fẹ́ jẹ. wọn ò ní rí ẹ mú lágbára ọlọ́wọ̀n ní rí ẹ mú gbogbo ìpètèpèrè wọn òfó ló máa já sí. ìmọ̀lẹ̀ mi jẹ́ kó tán àtúntò. pa mi mama jẹ́ kó tí àkójú àti wá sí junction yẹn ní kalẹ̀ orúkọ junction bíi oríta ìyá aládé yẹn. àyíbá ìsọ̀rọ̀ ni àwọn ẹja lọ yára jáde jà tó bẹ̀ ẹ̀ jà lọ fọ́jà àpẹẹrẹ adúlọ adúlọ adúlọ adúlọ bẹ́ẹ̀ làwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ sókè sókè gbé pẹtrol fún mi. fúnkẹ́ ò dájú o ò dájú gidi fúnkẹ́ ọmọ ìyá ilé bí mo ti mọ̀ kó lè bá wa kalẹ̀ hmm. mo mọ̀ kó lè bá wa o ti bó ti ṣe ń tọ́ fẹ́ sí ọmọ ẹ̀gbọ́n wa ọ̀ràn lọ bí ti ọ̀fẹ́ tí ọ̀fẹ́ lọ ó tún wá mú yín ọmọ tó jẹ́ àrùn létà tó mú olójú ọmọ pé ọlá tètè gbére lálámùfín mú mi lágbàdo sábà pọ̀lẹ́ làwọn ọmọ ẹ̀ lára tẹ́tẹ́ ó tún mú yín ọtún rán lọ kọ́mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jogún kọ́mọ́ bẹ́ẹ̀ dù àbí kọ́mọ́ bẹ́ẹ̀ dù wọ́n mi ọtí lọ báyìí báyìí báyìí báyìí báyìí ó ti ẹ̀ lẹ́rù bó ṣe ń lọ rèé pàjọ kí ló mú adé kí ló mú débi. ẹni sùn ọmọ olóríire ẹmí ẹ padà ah, kí ni ti ẹ dájú odindi ọmọ tẹ bí láti kùn yín ẹ tí kì í ṣe adopted child ẹ pọkọ ẹ pọmọ ah, mo bẹ̀rù yín o. ẹ kẹrin sùn kí lè fẹ́ gbà ẹ dájú gidi gan ni. ẹ kí lè fẹ́ gbà mí ṣé èyí ò bímọ fún ara rẹ lòyún ó sì pa ni nígbà tí ìsìnkú nǹkan ń ṣe èèyàn ṣé. ṣó wa all right mu wa ṣó wa okay ta ló gbé ẹnu ẹtún náà tá a sọ yìí. àǹtí Kúdí àǹtí kúrú igun gbòǹgàn bẹ̀ ó dùn sí lágbẹ̀dẹ̀ yín lọkọ ta sódùn sílẹ̀ yín rìlí ọkọ ẹni tí wọ́n gbà yín láwìn mọ bọ́ sí ìparí òǹlẹ́ o olórí àwọn ìsẹ́ńpẹ̀lẹ̀ olórí ẹbí olórí ẹbí wo ni ẹ pè yín náà táàbí ń jẹ olórí ẹbí njẹ́ ẹ ti wà lọ́ọ̀dọ̀ ẹyin báyìí ọmọ àárọ̀ òkè ní ilé yín rí ebi ìwà tí yóò sí nǹkan tí wọ́n fi ń jẹ mọ́ wọ́n ní ẹ mọ́ bàa ronú kọ́ mọ́ wọ́n pè lólu ẹbí ẹ wá mú akẹ́kẹ́ pẹ́ nìkan pọ̀ mọ́ rẹ̀ ṣé ẹ fẹ́ fẹ́ ìlẹ́fẹ́ rẹ̀ mi. mo rò pórí ẹ dànù ẹnu ẹ tó górégé ẹ tó ti pẹlẹpẹlẹ tó tẹnu ẹ ṣe bí typewriter ẹ mo rò pórí ẹ ti dàrú orí ẹ ti yí dànù ẹ̀rọ mọ̀ báyọ̀ òṣìṣẹ́ mọ̀ máa ń sọ bíbá ẹni àti gúgò gọ́bẹ ṣé ẹ̀fẹ́ máa gbẹ́nu lẹ́yìn ni tó ilẹ̀ ń wò bí agolo olóògùn yìí àbí èsè bẹ́ẹ̀ sọ nǹkan lẹ́yìn wò tẹ̀sán lanja lórí bí ṣe wù sí tófù ẹ dáhùn. ẹ wọ́n sùpà kàbálẹ̀ o. ẹ̀yin lẹ́bàá wọn kọjá. àgbà ọlọ́pọ̀pọ̀ àmọ́ ilé àlè inú ilé wa àmọ́ àmọ́ àkú. àjẹ́ pé bọ̀dá mi tó kú náà máa lè nu wọn. wọ́n máa máa kú. bọ̀rí ẹ̀ ẹ̀ fúnra yín sọ ẹ má. bọ̀rí bọ̀rí lọ́ọ̀pá ilẹ̀ ìwé mọ́ kọjá lè ẹ wò ó. sọ lẹ́sẹ̀ ni kò wò ó mo tún máa yí aṣọ ẹ wò ó. ẹ wò ẹ má gbàgbàre bọ̀ǹbẹ̀lẹ̀ yìí níbi ìfo ẹni tó bá lórí ìwú fẹ́ dàrú yóò wọ àtò koroko òrokòdókò òrokò tó ni ẹni tó bá ní ẹ̀yọ́kọ̀ ẹ̀ mọ́dì ẹ̀mí fáńdé olórí ẹbí olórí burúkú ọmọ àbàjẹ́ ọmọ àbàjẹ́ olórí burúkú ọmọ àbàjẹ́. ibà yìí di olórí ẹbí irúgbà yìí ló tá fún lóyún yìí ni àǹtí kúrú tẹ ẹbí ọkọ ọyẹ ta ló tún kù tí ó fèsì lọ́rọ̀ yìí. ọmọ àlè ni ẹ ọmọ àlè tí wọ́n pè yẹn gangan ni ẹ tí wò bá kí n ṣọmọ àlè bó báwo lè kọlà sóhun náà ẹ tó ń ṣe jàgàjàgà tó ń ṣe wọ́rọ̀wọ́rọ̀ idiot ẹ àní ọmọ yìí ọmọ tó ṣaláìsí ó wá rí mi lé ó jẹ́ kí n mọ̀ pàjẹ́ níyàwó ó kọ̀ fọ́ọ̀nù mi pàjẹ́ níyàwó. ẹ ah. ẹ bọ́dẹ̀ rẹ́kọ̀dù ẹ̀ sí. ẹ bọ́dẹ̀ ẹ̀ sí bí sí àwọn olùkọ́ wọ́n dẹ̀ pọ́nmọ́ yẹn dànù. mọ́mí mi ò kí ń ṣàjẹ́ o mọ́mí mi ò kí ń ṣàjẹ́. gbọ́dọ̀ gbọ́dọ̀ tí wọ́n kó yẹn ṣe bí mọ́mí mi wà ní. sẹ́nu sọ̀rọ̀ jẹ́ mọ́mí ò kí ń ṣàjẹ́ mọ́mí ò kí ń ṣàjẹ́ o. ṣàjẹ́. wo má dáǹtì mi. ọmọ àlè ni ọmọ àlè ọmọ àlè ni ọmọ ọkọ tèkó bọ̀. eléyìí eléyìí ẹ̀wọ̀n ló máa kú sí tó bá ṣọ ara ẹ̀. ta ló sọ bẹ́ẹ̀ bí ẹ bá jogún lẹ́yìn ojú yín ọ̀rọ̀ mi ò bí tẹ́mi ṣe kérésìmesì. olórí ọkọ ìyá ti bẹ́ẹ̀ lọ́ra mu. ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ ló wọ mi pẹ́ẹ́nì ọ̀bẹ lọ́rọ̀ sọ ṣé Sunday bẹ̀bẹ̀ ǹdẹ́ nísìn. wọn ò lè lọ kèé sọdájọ́ àtòní ẹ̀yìn olórí ẹbí kí ni ẹ wò ó ṣé a olórí ẹbí torí ilẹ̀ ń wò bí bàtí wọn jókòó lẹ́yìn lọ padà sọ bẹ́ẹ̀ fún yín níbo wọn ni mọ́nà olórí ẹbí. ó lè jẹ́ kó tán ìmọ́lẹ̀ mi jẹ́ kó tán. ta Mummy. Ẹ ọkọ mi. Mummy ẹ tún sunkún ni kò dá o mummy ẹ tún ti bẹ̀rẹ̀ kò dá o. Èmi ló kọ́. Ah. Mummy ẹ ń sunkún ẹ ń sunkún ẹ ń pẹ̀lẹ́ ẹ mo bá yín gẹ̀ ìṣògùn yìí ni. Òun dà. Òun délé òun délé ẹ dúró kí n bá yín gẹ̀ tó mi. Ẹ ń sọ̀rọ̀ ẹ dúró. Òun dà. Thank you.

ẹ ma ẹ gan ma yes ma. ó wá sọ pé ó rí mi ó bá sọ àǹtí wá ah, pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. àwọn wo làǹtí ẹ. kí ló dé kí ló wá dé tó wà lánàá mi ò rí ẹ. mo ṣe mọ pé ọ̀nà kan wọjà and àná yẹn kẹ̀dẹ̀rẹ́ na laundry sure pass. ẹ̀ẹ́ eh, gbogbo ló wò <laughs> okay o èmi lọ sí mo lọ sọ́jà tèmi wọ́n náà máa rí ìmọ̀lẹ̀ yìí jẹ́ kó tán ìmọ̀lẹ̀ yìí jẹ́ kó tán àtùpà mi. mo tàn ìmọ́lẹ̀ mi jẹ́ kó tàn. ẹ̀gbọ́n mọ́mí ẹ jọ̀ọ́ mọ́mí ẹ tẹ̀ jẹ díẹ̀ díẹ̀ kẹ́ tẹ̀ jẹ díẹ̀ sí i mọ́mí ẹ jọ̀ọ́ díẹ̀ díẹ̀ mọ́mí mọ́mí ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ mọ́mí mọ́mí ẹ jọ̀ọ́ ẹ jẹ ẹ jẹ ẹ jẹ ẹjọ́. má fara pa mo jẹ mí níyì. àǹtí ṣé kí n máa lọ àbí kí n dúró. ẹ ṣì dúró ẹ jẹ́ kó pa àwọn ẹrù mi bàtà yẹn máa bá mi kó gbogbo ẹ̀rọ lọ́nu mọ́tò ń sìn. Mhm. ẹ jẹ́ bá mi kọ́ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ lọ gbá létí yẹn. are you stupid or something? àbẹ́rẹ́ àgbọ̀ ọ̀rọ̀ dẹ̀ lẹ́rù pònú. jọ́ torí ọlọ́run ṣé èmi ni kí n tún máa ṣiṣẹ́ tó gbowó ẹ̀ ni ẹ ìmọ̀lẹ́ kí ló tẹ máa ń ṣe bí ìran ọmọ tálákà akọ́ṣìbẹ̀rẹ̀ onídọ̀tí bá. ìmọ̀lẹ́ kí ló ṣẹlẹ̀. ó ṣe ọkọ fún wọn mo kọ́ ní pé kọ́kọ́ ẹ ọ̀pọ̀ mi kí fígbẹ́ rẹ torí mi ò lè gbé. lọ́ṣẹ́ lọ́ṣẹ́ wá gba ilé tí ẹ bọ̀ àǹtí àǹtí nǹkan tó sọ ò tí pọ̀ jù náà ẹ wo adúrẹ́rù iṣó lè dàgbé ni ẹ kò fọwọ́ lágbà lójú ni ẹ kò fọwọ́ ẹ wo ọ̀nà lójú ẹrú náà ní bàbá. ṣé ṣe ṣe ṣe ṣe your mouth jọ́torí ọlọ́run ṣé èmi ni mo ní kó jẹ́ tálákà ni jọ alápá má ṣiṣẹ́ ọ̀lẹ àwọn kan lówó wá sí ọjà láti wá alábàárù let me tell you something àwọn tó bá ní agbára láti ṣiṣẹ́ kọ́ lè lé iṣẹ́ àti òṣì dànù àwọn ló wá sí ọjà láti wá alábàárù kò kí ń ṣe ìrànmọ́ tálákà onídọ̀tí akóṣèbérò alápá má ṣiṣẹ́ ó lè ọ̀lẹ bíi títí ẹ̀yìn now let me tell you something ìran tálákà pín sí méjì o ìran alákọ̀ọ́kọ́ ni àwọn tó rẹ́dì láti ṣiṣẹ́ pẹ̀lú agbára ṣe understand láti fi lé iṣẹ́ àti òṣìdànù kan mèkó owó ẹ̀yìn kọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ àwọn ní ìran sálákà ọmọ akúṣe akóṣèbérò bíi títí ẹ yí o àwọn yẹn ti believe pé owó kan máa ń jábọ́ láti òkè ni wọn ò rẹ́dì láti ṣiṣẹ́ now let me tell you kí ibùn bíbélì sọ pé èèyàn tí kò bá ṣiṣẹ́ kò yẹ kó jẹun ebi ló ń pa mọ́nàmọ́ná kù ebi ló dẹ̀ máa pa. wá ọlọ́pàá òun tèpè kí ló ṣẹlẹ̀ olówó kì í ṣe ọlọ́run àṣírí ẹ̀ ló bọ́ irọ́ já ẹ̀ wá bójú ìyá ẹ̀ jẹ́ o. ẹ ẹ anú lè rí gbà ẹ ẹ dẹ̀ mọ ilẹ̀ tó máa mọ́la o ẹ mọ o. will you shut your dirty trap mo ń sọ̀rọ̀ ìwọ náà ń sọ̀rọ̀. Ah, ah, who the hell are you? no no no sọ fún mi ta ni ẹ ta ni bàbá ẹ ta ni wọ́n fúnra rẹ̀ ṣọlọ ṣọlọ jọ ní sùúrù bàbá jẹ kí n bínú sí ẹ ta ni ẹ ṣọlọ mo pé mo ní. kókó tó kọta ṣẹ́gun ta ni. má jẹ má jẹ kó dákẹ́ nígbà tí mo bá fi ìgbà tí research oré yìí mẹ́tẹ̀ẹ̀ta. wá etí àwọn mẹ́rin ló rí sẹ̀ lókè gbọ́dọ̀ lórí pa jẹ́ni ìbàdí tó dá sí ṣaláàrù. wá ọmọlọmọ tó wá bó máa ṣètì bẹ́ẹ̀ tó ṣe báyìí kí ló máa ṣe. ìjọba mo pé mo ní ìdánwò yìí náà. mo máa ṣe báyìí. It's all I want, Lord. God knows I never mean to disrespect her. I only asked her to help me lift the load on my head. Ah, ìwọ náà. Báwo ni mo ṣe débi tí mo wà yìí? Èmi ọmọ onílé ọlọ́nà. Èmi ọmọ bùjẹ́bùdànù ó wá di aláàbárò láàrin ọjà ó wá fi ẹ̀rẹ̀ rẹ̀ lára ẹ́ ah. Ah. ikú tó ń pa ojúgbà ẹni òwe ní ipa fún ni ikọ̀ tó mú mi fi gbogbo àwọn properties bàbá mi lẹ̀ fáwọn tí ò ṣiṣẹ́ fún nìyẹn. ìgbà tí bàbá mi kú àwọn ẹbí wa wọn gógun tìyá mi lórí wípé àwọn fẹ́ gba gbogbo ogun wọn màmá mi dẹ̀ jẹ́ ìyàwó alárédè ọmọ ní láyé àwọn tí ẹ ṣiṣẹ́ fún gbogbo ogún yìí náà wò ní kólẹ̀ ló wá fi tòfin bọ́ ọjọ́ kan àwọn ẹbí màmá mi kọ̀ wá sínú ilé wa ni wọ́n kàn fẹ́ nǹkan sí màmá mi lójú ọkọ díẹ̀ ọkọ díẹ̀ kan fẹsẹ̀ rìn lójú báyìí ni mo sá lọ títí díẹ̀ ní ìmọ̀ ìmọ̀bi tó sì yá mi sí mi ìmọ̀bi tó sì yá mi sí títí dé. owó ìtàwọn èèyàn ṣe wá burú owó ìtàwọn èèyàn ṣe wá burú. ẹ ti ṣí èrè e. báwo lè ti ja èrè ṣé máa tọ́jú tèmi ti ń gbé street ten years ó ti gbé ten years báyìí tí mo ti ń gbé inú street nígbà tí mo wà ní kékeré lọ́ ti fi mí lé akàn lọ wọ̀ gbà tí mo gbé twelve years ìyá yìí fi mí ṣe pàrọ̀ ìyá ìgbówó lórí mi ò fi rán àwọn ọmọ ẹ̀ lọ school mo dẹ̀ máa wà lẹ́bàá àwọn aṣe pàrọ̀ fún ìyá ìyá ìmọ̀ máa gbowó àmọ́ rán àwọn ọmọ ẹ̀ lọ sí school gbà tí mo máa fi ké thirteen years mo bẹ̀rẹ̀ sí máa mu tí gbà tí mo bẹ̀rẹ̀ sí máa mu tí tí mo ṣe bẹ́ẹ̀ de fourteen years lásán báyìí mo upgrade mo bẹ̀rẹ̀ sí máa fa sìgá gbà tó wá dijọ́ kan mo sùn mo jí mo kọ̀ wọ́n pé ah kò sí àyìn fi mí ṣe yóò ti pọ̀ jù pé bí a kì í kọ́ sí gbèrò kí n máa dágbé kiri gbogbo gáréèjì ń tèmi bí ṣùgbọ́n yẹn ti máa dágbé nìyẹn o bí mo ṣe wà yìí ọtí àti sìgá òun nìkan lẹ́bí ti tèmi ọtí bá pa mí èmi kan máa pa padà tó bá dẹ̀ dijọ́ mi mo máa dọ̀gà gbogbo èyí tẹ̀ ń ṣe yìí kò sí nǹkan níbẹ̀ ẹ kó là kúrò ní ẹ̀kọ́ ẹ kó kọlà rárá o so kò sí nǹkan kan o mo ti bá fojú kan yà yẹ ìjọ ti bá rí máa pa ah. máa pa máa pa mí ní spear láìfẹ́ ló ti yé eyín sọ̀rọ̀ gbogbo ẹ̀ ṣe yẹ ẹ̀ sùn gáre jù ten years ló ti máa ń tà. ó ṣọlá thank you so much for your support jẹ́ tètè máa lọlé torí mọ́mì mà ti máa wà nílé. ṣègùn. ó kàn ń bẹ̀ mí látàárọ̀ kí ló ń bẹ̀ mí fún? ó ní ìdá ti bẹ̀mí náà ṣọ́ra àwọn obìnrin tí ó máa ń rí níta yẹn wọ́n ń dọ́gbọ́n sí ni wọ́n máa fi nǹkan tí wọ́n ní ní àti get nǹkan tí wọ́n bá need ni o ó dẹ̀ ń bẹ̀ mí bí báyìí owó wà náà mo máa fún ẹ lówó tó bá tún ní ìjò báyìí lọ mo máa fún ẹ kí ló ń ṣe ẹ́. ẹ wò ẹ wò sá lóòótọ́ mo ní ìdòwò bọ̀ pé kí wọ́n ṣe bí ìpè kí wọ́n tara mi lọ́pọ̀ torí owó tẹ́ bá ti mọ̀ pẹ́ lè fún mi ẹjọ́ èèyàn mi kí n máa lọ ẹjọ́. kí yan kó máa lọ anyway nǹkan tí o bá dẹ̀ dẹ̀ dẹ̀ dẹ̀ ròjíṣẹ́ o ṣe lè pè mí ṣùgbọ́n Are you doing anything? I love doctor. our patients. Doctor, Doctor, you know, like the doctor, dókítà ẹ̀ka sàn ẹ̀ka sàn àwọn la gbé yẹn wá. yes mo mọ̀ mo tiẹ̀ mọ̀ àwọn dáadáa àti pé kí ló dé tẹ jẹ́ kí àìsàn yẹn wọ̀ wọ́n lára ah, ah, kẹ́ tó gbé wọn wá. Ah, kò tí ì pẹ́ doctor ó ẹ̀ṣẹ̀ ṣe wọn ni àbí ìmọ́lẹ̀. it's okay result test wọn ti jáde and dẹ̀ rí pé wọ́n ní heart disease. Eh? and we have to act fast because yàtọ̀ sí àrùn ojú tó ń ṣe wọ́n yẹn heart disease yẹn a gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí gidi gan. ẹni sùn rẹ̀ má bínú o heart disease ah ah ọkọ wọn ti kú mọ́ mi ò ní boyfriend bóná ti fẹ́ rẹ́ni tó fẹ́ break heart wọn àbí mo lè ṣe mọ́ mi sí ní boyfriend ni. ẹ wo gbogbo àwọn yẹn ò lè fa heart disease àìsàn àìsàn oríṣiríṣi ló máa ń jẹ jáde lára ẹ ṣe mọ̀ ká ní wọ́n máa ń ṣe test time to time àá ti mọ nǹkan tó ń ṣe wọ́n àti máa bá wọn treat ẹ. ẹ kí ló ń jẹ́ heart disease. kòkòrò tó máa ń jẹ ọkàn. ah yes anyway mo máa ní láti rí àwọn specialist àsọ̀rọ̀ because ibi ìkọlà ti máa ṣe é and we really need to act fast so a máa three point five million. Ah! Ah! Ah, mo dẹ̀ yé sunkún mọ́ ẹ́ mo lè yé sunkún mo má fẹ́ kó ṣe rẹ̀ léṣe. ọlọ́run kí ni ẹ̀ṣẹ̀ wa dáríjì wa dáríjì wa ah. forty five million mo mo ti fẹ́ rí mo mo ti fẹ́ rí three point five million. nǹkan kan dẹ̀ wá sí mi lọ́kàn o àmọ́ èrò ń bà mí láti sọ fún ẹ mi ni mo gbọ́ tó máa sọ ó ti rí Please tell me kí ni. Mo rò pé ó ṣe ó ṣe padà lọ sọ́dọ̀ man yẹn. Padà lọ sọ́dọ̀ Mr. Lawson. Eh, ah. kí lè nà ó láti tọ́ ìwọ́de tó bá dé àdéhùn ni àti ń bọ̀. àdéhùn ló bẹ̀. aládéhùn. ṣé ti ah, ìgbà tí mo fẹ́ fún ẹ lówó lo gbà yẹn ìgbà tó wá gbà yẹn tí mo fẹ́ ah, fẹ́ fún ẹ. ẹ wá stop ẹ náà ṣé ẹ ń mi ni ah, ṣé màá ti yàn jọ ládéhùn ni after gbàtẹ ti gbomi tán lẹ wá sọ fún mi pé ẹ wẹ wẹ wẹ wẹ ẹjọ nítorí Ọlọ́run ẹjọ ẹ dá mi lóhùn ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹ dá mi lóhùn ẹ fún mi ní kọtẹ fẹ fún mi ẹjọ ẹjọ. ó fẹ́ nù mí ni tó lo wọn ọmọ ọ̀tá mi báyìí fẹ́ nà mí ni gbàdúrà fún ẹ ní owó gbà yẹn ò gbá ò ṣakọ ohun ẹ̀ owó wà ní nàún ọmọ fọ́ọ̀sì ẹni tó wá dé ìbánsì tó ihò lọ́n lo wọn ọmọ ọ̀tá mi tó bá parí omi báyìí ọ̀hún lè gbọ́n o kò kò dẹ̀ sówó tí máa tí máa fún ẹ bíbáyìí tó ti gbọ́. ah dádì ẹjọ ṣe ẹjọ torí Ọlọ́run ṣe wíkọ tí mo ṣe yìí kò wá láti ọkọ mi rárá torí mọ́mì mi ni mo ṣe ṣe ẹjọ́ mọ́mì mi sì kì í ẹjọ́. ẹ sọ kí wàá lakọ tó wá ń ṣe tẹ́lẹ̀ tó tó ń parọ́ ṣòro pa àwọn àwọn tí wọ́n máa jáde wá bẹ́ẹ̀ báyìí. ẹjọ́ ẹjọ́ sà ẹjọ́ ẹjọ́ ẹjọ́ sà. à ń bẹ́ẹ̀ ní ìbànújọ yẹn kò ṣe òun ṣe bíi. ẹ ṣe sà. wọn ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ ṣe ẹ ṣe sà. ṣé wọ́n yóò lẹ̀ pọ̀ báyìí lówó lọ́wọ́ mi náà wọ́n ro mi náà. Ah, ah. Daddy, eh, two thousand, two thousand. mo mọ tí mo mọ lọ school náà wọ́n sọ pé mi lọ school mi. three point five ẹjọ. Oh. Ah, o máa rí sí i tó bá ti dé táwọn sọ wá tún lọ sọ́dọ̀ bí ẹnu kan abẹ ní méjì wá wá pé pẹ̀lẹ́. mo ti fẹ́ rí owó. o ti ń pẹ́ jù kú mo ti fẹ́ mọ́tò kú. jọ ó ti pẹ́ jọ wá máa lọ jọ ti gbọ́. ètò ọjọ́ ìrọ̀lọ́ jo, ìṣàánú mi kò síbi tí mo fẹ́ mú mú mi lọ ẹ jọ ẹ jọ ẹ jọ. ẹ wo ọ̀rọ̀ ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀ mí kọ́ ló fẹ́ ṣe kò sí nǹkan tí mi ò lè ṣe sí we are talking about three point five million naira tá a máa fi operate ojú ìkọ́ mi ò ní kankan tí máa ṣe sí wọ́n gbà mí síṣẹ́ bí báyìí ni. ẹ mọ nǹkan àǹtí ọlọ́run aróyìn lágbára lẹ́yìn lágbára ọlọ́run ẹ̀yin ẹṣẹ́ ìdúró bí onídùúró wa ẹjọ́ torí ọlọ́ ẹjọ́ onídùúró ẹ mọ́dòdú tiwa onídùúró ẹjọ́. this is same thing tí mò ń gbọ́ sẹ́ẹ̀ kò sí nǹkan tí mo lè ṣe sí ẹ gbé màmá ẹ kúrò bílẹ̀ mi please we have all other patients a máa attend sí ṣe ti gbọ́ màmá ẹ gbọ́dọ̀ kúrò bílẹ̀ mi ah, ṣe ti gbọ́. doctor ẹjọ́ doctor doctor. òun ni òun ni bíbá ẹ pẹ̀lẹ́ mú mi ẹ pẹ̀lẹ́ ẹ má ríro lágbára Ọlọ́run ṣe ti gbó lágbára Ọlọ́run. wọn ló fọ bó dé. nọ́ọ̀sì wọn dájú gan o lẹ́nu mo ṣẹṣẹ́ tó kó sáwọn wáyé lọ gbé làwọn ta kó fi wọn ṣe three point one wá pé three point five ni àṣọkọ̀ pàkéjì lásán ni ẹ̀rí kun wọn mò ń bọ̀ ẹ pẹ̀lẹ́ mú mi ẹ má ríro pé òun mímu tá máa ṣiṣẹ́ ti gbọ́ ẹ má ríro kò ní pẹ́ pàápàá ẹ pẹ̀lẹ́ mú mi. Ah. ta ló ta ló ta ló ta ló. Salon chedwe yo Salon chedwe yo Tani ka so pon chedwe yo Tani ka so pon chedwe yo Iro kelele Iro kelele yo Ele dwa Ole gani Ele dwa ni yo Ele dwa Lole Okay, mom. Ibi kò padà lọ. tó kó ṣẹ́jú sí. tó máa ṣe bí fóun mọ orin kọ wo máa ṣọ́ọ̀kì wọn ní church pé ìmọ̀lẹ̀ dé òkùnkùn pàràdà ìmọ̀lẹ̀ dé òkùnkùn fine boy ó dẹ̀ rọtí fún mi náà. wèrè tí ń ṣe wèrè ẹ o kò sì lọ́jọ́ o tún fẹ́ mọtí kúta rẹ i pity you. pity ara ẹ kúlẹ̀ onífowó ṣe. ó ṣọ́ọ̀kì àbí ó ṣọ́ọ̀kì ẹ̀ wo tó bá travel lọ́la òkú ẹ̀ lọ́ máa gbé wá sílé ìmọ́lẹ̀ dé. òkùnkùn párádà. bọ̀bọ̀ báwo ló ṣe mú orúkọ mi ṣé kí n sọ tọrọ fún ẹ gbogbo nǹkan tó sọ yẹn bó ṣe máa rí ló ti sọ yẹn o kò ń sọ kó má rí bẹ́ẹ̀ o nǹkan tó lọ́wọ́ fi ràn ló ń ṣe o tí wọ́n máa advice ẹ̀ ń sìn máa advice ẹ̀ ń pé tó bá ti di ọ̀la jọ̀ọ́ tó rọ lọ́hùn jẹ́ ká máa bọ̀ ní oyè ká tún mú nǹkan tá a ṣe máa mú ká lè jẹ́ pẹ́ soup táyọ̀ mọ́ bá yọ ká gbé wọn ká dẹ̀ wà láfíàjì má lọ sẹ́ni wíwẹ̀ wá gbọ́dọ̀ kú báyìí o amen. Your mercy is all I want, Lord. Your mercy is what I plead for. Do not leave me alone. Ìmọ́lẹ̀ jẹ́ òkùnkùn párádà ah, pẹ̀lẹ́ ọlọ́run ò gbàgbé ẹ̀ ìwọ gángan ló fa ìrọ́mọ bí ẹ̀ hmm, máa kó ọmọ mọ́ra máa kó ọmọ mọ́ra bíbélì gan sọ ó ní pé ọmọ ni ìní olúwa ọmọ inú sì ni èrè rẹ̀ jésù gan sọ pé ẹ jẹ́ kí ọmọdé kó wá sí ọ̀dọ̀ mi kí ló wá dé tí wàá wá lé ọmọ kúrò lára ẹ̀ wò ìwọ ṣàkó ọmọ mọ́ra wàá rí wípé rere ni olúwa ìmọ́lẹ̀ dé sọ pé kò kò parada ìmọ́lẹ̀ dé. ìmọ́lẹ̀ mi jẹ́ kó tàn ìmọ́lẹ̀ mi jẹ́ kó tàn. ìmọ̀lásíre ìmọ̀lẹ̀ mi jẹ́ kó tàn mi jẹ́ kó tàn àtùpà mi màmá jẹ́ kó kú jẹ́ kó ọ̀nà mi kó lásìrè. mọ́lẹ̀ mi jẹ́ kó tàn. Ìmọ́lẹ̀ mi jẹ́ kó tàn. Ìmọ́lẹ̀ dé. Wàá sọ pé kùkù paradà. Ó ti yé mi, ọ̀rẹ́, Akíọ́lá Badmus. What? Ó ṣọ́ọ̀kì àbí? Do I know you from somewhere? Ọ̀gbẹ́ni gbé English sílẹ̀, ṣorí kọ́ńtrátì tó ń lé yẹn what. ìmọ́lẹ̀ tún ṣọ́ọ̀kì àbí wo wàá lọ ra dídì ìyọ̀ mẹ́ta wàá lọ pin fún afọ́jú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí wípé kí ni bí yóò ẹni bá dòbò kí ló máa mú dùn. mo mọ̀ pọ̀ lè mọ̀ ìgbà ọ̀hún sànjọ ẹbọ ríru lọ ìfetísílẹ̀ dẹ̀ ṣe kí ni ó sànjọ ọ̀rọ̀ àgbò lọ ìmọ́lẹ̀ dé ó sọ pé kò kò parada. ọ̀rẹ́ kúrò ti mọ èrè aláṣọ òkú báyìí. ọ̀rẹ́ mo níbo ló ti mọ wèrè aláṣọ funfun ó dárúkọ ó tún fi sọ́ọ̀nì mẹ́lí pẹ̀lú ah, gbogbo life history ló gbé kalẹ̀ kí ló ṣẹlẹ̀. eléyìí kò déédéé dárúkọ mi lásán ó tún sọ life history mi mọ́. ìmọ̀lẹ̀ mi jẹ́ kó tán. olùṣọ́ àṣé òótọ́ ni pé kò sẹ́ni tí ọlọ́run ò lè lò contract tí ó jẹ́ kí n mọ̀ wípé òótọ́ ni ìmọ́lẹ̀ ń sọ yìí á ti tó bí ọdún mẹ́ta tí mo ti lé kọ́ńtrákìtì tí wọ̀ sí lọ́jọ́ yẹn tó pàdé mi tó dẹ̀ sọ fún mi pé kí n ṣe nǹkan báyìí báyìí mo ah, rò pé o ní tó ní gángangan tó sọ fún mi pé kí n ṣe nǹkan báyìí mo ti kọ́kọ́ fẹ́ kọ́rọ̀ yẹn dànù ni mo ti wá rò pé irọ́ o ah, eh, wọ́n ní pé téèyàn bá ara rọ́ngbà mi kò sí bó ṣe fẹ́ rán òótọ́ ni mo bá gbìyànjú nǹkan tó ní pé kí n ṣe gẹ́lẹ́ tí mo ṣe báyìí ni mo gba ìpè pé wọ́n ti award contract fún mi pẹ̀lú full payment full payment. Ah. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. ògo ni fún ọlọ́run ah, pásítọ̀ mo ti ṣe wàhálà gan-an mo ti dààmú hmm. gan-an kó tó di pé ẹnìkan wá sọ fún mi pé ibi ìbàlẹ̀ ló máa wà fìjúwe fún mi pé kí n wá. Hmm. ìmọ́lẹ̀ àsọ̀rọ̀ṣẹ lóòótọ́ àyíká yìí ló máa ń wà ní gbogbo ìgbà bọ̀ láti bí ijọ́ mẹ́rin kan sìn yìí ààrí ó dá mi lójú pé olúwa ń lò lọ́wọ́lọ́wọ́ níbì kan ni ní kété tó bá ti dé àyíká màá pè yín láago ẹ lè tètè máa bọ̀. a máa appreciate kan hmm. ẹ ṣeun ẹ ṣeun. ẹ jẹ́ kí a gbàdúrà. ìmọ́lẹ̀ mi jẹ́ kó tàn ìmọ́lẹ̀ Mr. Patmos mo ti ní kẹyẹ dára yín láàmú mọ́ ṣebí mi ní fóònù nọ́mbà yín lọ́wọ́ ìmọ́lẹ̀ ò tí ì wá sáyìíká ni tó bá jẹ́ pé ó ti wá sáyìíká ni màá ti pè yín lórí aago ẹ ti máa bọ̀ kan tí ò jẹ́ kí n tí pè yín nìyẹn kò tí ì wá ni. ẹ ṣe olùṣọ́ lóòótọ́ lóòótọ́ ó lẹ sọ pé ẹ máa pè mí tí ẹ bá ti rí i bọ́tà bá ní káàkà ní méní méjì ìsìn á ti máa lọ síbi oṣù kan ìgbà tí mo dẹ̀ tí gbọ́ látọ̀dọ̀ yín lọ́kàn mi dẹ̀ wá bẹ́ẹ̀ ni mo ṣe ní pé ó dáná kémi náà kí n kúkú wá fi ó possible pẹ́pẹ́ ti gbàgbé nǹkan tẹ́ ẹ mọ̀ àwọn tẹ́ àtẹ́ǹt tí wọ́n pọ̀ gan so ni mo ṣe ní pé ẹni tí nǹkan bá ìnà tó bá nídìí nǹkan òun fúnra rẹ̀ lọ́wọ́ máa mọ bó ṣe máa make moves mo ṣe ní pé kíkú tẹ̀ falẹ́ wá ó possible kó pé mọ́lẹ̀ ti jáde during the day alẹ́ kó padà sí church ni mo ṣe ní pé kí n wá. ọ̀rọ̀ mọ́lẹ̀ ò rí bẹ́ẹ̀ yẹn o ó máa ń ṣiṣẹ́ ìrànṣẹ́ káàkiri ni ó tiẹ̀ nígbà kan tí wọ́n sọ pé wọ́n búrò ẹ̀ ní ẹnugun láti rò pé ẹnugun ah, ilẹ̀ ibo lọ́nlọ́n pé ah, bẹ́ẹ̀ ni pé bóyá kò tiẹ̀ wá ní wá sí àyíká mọ́ láéláé àfi bá a tún ṣe rí nìyẹn ah, ibi táwa tún gbọ́ nìyẹn o àìmọye ìlú tó ti dé káàkiri káàkiri táwa ò tiẹ̀ gbọ́n rárá tọ́lọ̀ máa sọ wípé ẹ ṣì máa rí mọ́lẹ̀ ẹ máa rí. ẹ wò ẹ wò olùṣọ́ kí tán yìí ẹ má bínú pé mò ń dà yín láàmú kò yẹ kí n máa dà yín láàmú àmọ́ látìgbà tí mo ti fojú kan ìmọ́lẹ̀ báyìí tí ọlọ́run ti lò ọlọ́run ti lò fún mi báyìí àti gbáyé lọ́kàn mi ò ti kúrò lára mọ́lẹ̀ gbogbo nǹkan tá a bá tẹ̀lé ṣe kí a fi rí mọ́lẹ̀ ẹ jọ kété tẹ bá ti rí bá ẹ jọ ẹ pè mí máa wá. òun ló gbọ́ tí olùṣọ́ sọ yẹn sìn ọ̀nà abẹ́ wà mọ́lẹ̀ ṣàtẹ̀lẹ́ máa lọ báyìí ṣé a máa lọ ṣé a bá a rí mọ́lẹ̀ ẹ ẹ ọ máa rí mọ́lẹ̀ jẹ́ a máa lọ ṣé a máa lọ ọ máa rí mọ́lẹ̀. ìmọ́lẹ̀ mi jẹ́ kó tán. alaye kí ló ṣẹlẹ̀ náà farabalẹ̀ náà bí ti báwo. calm down ṣé kò ṣọ̀dọ̀ ọmọ òwe yẹn ló lọ yẹn. ta ni wèrè bọ́sọ̀ hmm, ṣé wàá ókè ìmọ́lẹ̀ lórúkọ ọmọ yìí náà kí ló ṣe é náà. guy guy ṣé ṣé kò ṣe kàn tí mo lò ń ṣe ṣá ó tún mọ orúkọ rere. baba abeg abeg abeg abeg ẹ má pè wèrè mọ́ i ah, was difficult for you to understand now ẹ má pè mọ yín wèrè mọ́ okay to start with tí ò bá yẹ̀yìn bí akẹgbẹ́ ọpọlọ yín kalẹ̀ ẹni tí mi ò mọ̀ rárá tẹ́lẹ̀ ó pàdé mi ó dẹ̀ sọ everything nípa life fún mi kátẹ̀gbá pé okay bí àṣàkámà jẹ́ nìyẹn ó wá sọ fún mi nǹkan tí mo máa ṣe lórí contract tí mo ti ń bid for for a while ti wo dẹ̀ mọ̀ how difficult it is to come by with this contract mo wá ṣe nǹkan tó ní kí n ṣe tán contract yẹn wá bọ́ sí i and ẹni tẹ́yìn wá pè ní wèrè ni àbí. kò incident ni o sórí láàrin èmi àti aṣáájọ rẹ ni gbogbo aláwọ̀ pé wèrè lọ́wọ́ tó ń sọ ipa yẹn na gbogbo aláwọ̀ pé wèrè lọ́mọ yẹn na. baba i just gonna beg you i just gonna beg you. kí wàá ló fẹ́ ṣe. ó pẹ̀lẹ́ iṣẹ́ òkúta yẹn ń ṣe wèrè miss nigeria in fact miss world ni. alaye ah, ah, ah, dúró ṣé wàá lọ báyìí ni bọ̀wé yẹn lásán ọ̀pá yìí náà. ìmọ̀lẹ̀ mi jẹ́ kó tán. ìmọ̀lẹ̀ pẹ̀lẹ́ ó wà ní báyìí. ó dè lọ iṣẹ́ rẹ̀ rà ní báyìí. ó tiẹ̀ dá ìmọ̀lẹ̀ ń wọlé lẹ̀. ẹ ṣe kàn ṣe. pẹ̀lẹ́ ìmọ̀lẹ̀. báwo ni orúkọ mi ni Badmus tí o bá rántí dáadáa oníjọ́ kan tó pàdé ìlú ọ̀rẹ́ mi tí o fi wá sọ pé kí n ṣe kankan nípa ọ̀rọ̀ contract ah, mo ṣe nǹkan tó ní kí n ṣe o contract ẹ̀ dẹ̀ bọ́ sí ó ti tó bí oṣù méjì nsìn lẹ́yìn ìgbà tí contract ẹ̀ bọ́ sí tí mo ti ń wá ẹ̀ káàkiri kó tó di pé wọ́n á júwe ibi ìbàfẹ́ mi pé ibi ìbà ló wà màá wò pé ah, irú ilé tí contract bọ́ sí yìí èèyàn bíi tiẹ̀ ń ṣọ̀wọ́n èèyàn tí èèyàn súnmọ́ ló máa jẹ́ ní mo ṣe ní pé ọ̀dà náà ní kí n pínpín wá kí n wá bẹ̀ tí yóò bá nínú ẹ̀ èmi àti àdéjọ́ jó rẹ̀ kan sódà pé ọ̀pọ̀lọpọ̀ wà máa ṣe fúnra wa. Ah, ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ nǹkan tó yẹ náà nìyẹn ṣé tó bá fẹ́ gba náà bàbá àjẹ̀bù orí tó wà lọ́sọ̀rọ̀ wájú náà bàbá àjẹ̀bù oríyìn tó wà ní àgànà bẹ́ẹ̀ yẹn ó wá ní kẹjọ máa ṣọ̀rẹ́ ọ̀ràbí ó wá lórúkọ Badmus o ṣe fi Bísọ́lá sí òpò ní kò fi Bísọ́lá sórúkọ ẹ̀ kọ́sọ̀ pẹ̀tọ̀ wọ́n ní Bísọ́lá kẹjọ máa ṣọ̀rẹ́ ọ̀ràbí wo ọ̀rọ̀ ayé ò yẹ mọ́ ṣé bó ṣe rí yẹn ló máa fọ ẹ ló máa lẹ́ẹ̀ma jọ máa ṣọ̀rẹ́ náà ṣé bó ṣe yà wèrè bó ṣe wẹ̀ tọkọ̀rọ̀ orí ẹ̀ bá ti tó bá ti tó bá ti kó ti fọ́nkọ́ ẹ́ mo ti mọ̀ ẹ́ ń ṣe yahoo ó ń tẹ́ kí àbí ó jẹ́ lọ́ta golo tó o bá tún mi ní tí n bá gbọ́ orí rẹ̀ ó pàṣẹ orí tó rí ìmọ̀lẹ́ tó ń wá kiri ni wọ́n tó mọ̀ nǹkan tọrọ ẹ̀ kàn yìí ó rí nǹkan àbó fẹ́ sọ̀rọ̀ kó máa sọ kó dẹ̀ máa gbénu ẹ̀ tí wàá fi kú kó ẹjọ́ mọ́ ọ̀ṣọ́ rẹ̀ ìmọ̀lẹ̀ àtìmọ́ tó náà bọ́ sí bóyá ti jájà ta ló mọ̀jẹ̀ ń ta ló ṣèrú èyí o ta ló ṣèrú èyí o tani ká sọ pé ń ṣe rú irú ah. wo bóyá ń ṣe mí bẹ́ẹ̀ ni I still feel like seeing her tọ́mọ ẹ bá ti lè gba ẹ̀jẹ̀ kan fẹ́ òun bọ̀ kí ló ń ṣe ẹ̀ náà kí That girl is crazy. Guys, Rere now. Stop am now. Stop am. Stop am. Uh-uh. But but ìwọ mo sọ fún ẹ pé máa pè ọmọ ẹ wèrè mọ́. Mo máa pè wèrè now. Uh-uh. Kí ló ṣe náà? now. tó jẹ́ pé àwọn obìnrin ò jẹ́ kó gbádùn. Alẹ́ àná ni Lọ́ládé ṣì ń pè ẹ́ tí yóò gbé Chichi no, ó wà lọ́rùn ẹ̀ kó jẹ́ kó gbádùn. Wọ́n fẹ́ parẹ́ torí wèrè. Wèrè ló mọ èèmẹ́. Stop baba stop stop stop stop. Why ìwọ náà lórí ẹ̀ now use your head now use your head. Wèrè the ló lo. wọ aṣọ tó mọ́ bí ọmọ ibi tó ti máa kọ́kọ́ wò ní ẹgbẹ́ kò ṣe pé bí apọ́mọ yìí ya wèrè ó kàn rẹ̀ díẹ̀ ni and besides bó ṣe wáyé tó wá fi lè gbà pé ká fẹ́ra wa trust me lẹ́yìn ká kàn ṣe findings ká wá best psychiatrist tó máa take ọmọ yìí i'm telling you ó máa wà right. a ní wèrè lèèyàn o ní gbé aṣọ ẹ mọ ṣé olùgbà tó bá tó bú ẹ̀jẹ̀ kó tó mọ̀ pé wèrè ni. ó yá dúró kó bù mí ok kò sí wàhálà mo pàlù fún ẹ mo ní kò fèèyàn lẹ o fẹ́ kú torí ẹ ìwọ ló mọ̀. Shine your light on me. ọ̀rọ̀ ìmọ́lẹ̀ ogun mi lọ́kọ̀ọ̀kan mo dẹ̀ fẹ́ lè sọ pé gbogbo àwọn tó ń jọ àwọn ètò fẹ́ máa le díẹ̀ díẹ̀ ni àmọ́ bóyá ká bí a kì í tún yìí bá mi gbìyànjú sí i because èmi mọ̀ pé bóyá tẹ́ bá lọ́nà kan lè wà ọgbọ́n ta tún lè dá tá lè lè fi yá. ìmọ́lẹ̀ a gbìyànjú gan lórí ọ̀rọ̀ mọ́lẹ̀ o a gbìyànjú gan ni a gbàwẹ̀ a ṣàdúrà kódà gbogbo ìjọ pátápátá a ṣe ìṣọ́ru lórí ọ̀rọ̀ mọ́lẹ̀ kárẹ̀ bá lè yá nítorí pé ọlọ́run lò fún wa láyìíká a rẹ̀ fẹ́ kó kúrò láyìíká yìí àmọ́ gbogbo ìgbìyànjú wa pátápátá a ò tí ì abẹ́ǹkọ́ ìkọkíkọ tó bá ń pàtàkì láti ṣe. ìwọ ọmọkùnrin yìí tún ni wá kí ló wá mi káàkiri fún ná ṣòwò tó jẹ́ pé o ò lè gbàwẹ̀ o ò lè gbàdúrà ìwọ wá wá mi káàkiri wo tẹ́ pọ̀ ọlọ́tì ni ẹ́ ìwọ oníranù yìí onídọ̀tí oníṣìnà wọ́n wá fẹ́ fẹ́ ọmọ ológo tó bá mọ̀ kó bá fẹ́ fẹ́ ọmọ ológo wàá gbàwẹ̀ méje pẹ̀lú ìmọ́lẹ̀ méje fọ́jọ́ méje ṣé wọ́n lè ṣe bó tó jẹ́ pé oníranù ni ẹ́ ọlọ́tí oníṣìnà òṣì kókó ṣèdàrú kúrò níbi báyìí kó bọ́ síta alágbèrè. ṣe gbọ́ nǹkan tó sọ. ó ní kẹ́ ẹ gbààwẹ̀ fún títí ọjọ́ méje pẹ̀lú ìmọ́lẹ̀ méje àdúrà ọjọ́ méje. ṣe lè ṣe. tẹ́ bá ti mọ̀ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ ẹ ṣe ó ṣeé ṣe kó jẹ́ pé látara àwẹ̀ àti àdúrà ẹ̀ gangan lára tiẹ̀ náà máa fi yá. tó wá burú jù nìyẹn pé àti ẹ̀wà rí nǹkan kan tá àti ẹ̀ lọ sí mo kàn ń wò báyìí báyìí pé mo dájú mi ò dẹ̀ dájú gbogbo nǹkan tá a gbà bí àṣírí olórí burúkú yẹn gan bóyá ó ṣe pè fún wa tá a gbà bá burúkú mi ò rí nǹkan fún sí dáńfó tó ṣẹ́kù ń jẹ́ ọmọ yẹn pé mo jẹ́ kọ́ má dìpọ́ mo tún fi ọ̀pọ̀ lókì dáńfó tó ṣẹ́kù ti pààyàn èyí ọkàn ṣẹ́kù àwọn wà burúkú burúkú báyìí mo ṣe wá mi ò tí ì jẹun àtàárọ̀ ẹlẹ́dẹ̀ẹ́ rí mi àfi kí n wá bí ti máa gbé ọ lọ báyìí tó yà gbọ́dọ̀ fi ẹ lẹ bẹnu ló ń kọ lọ. Ah. òye mi wá òye mi. ó ti yé mi ó ti yé mi sọ̀rọ̀ má wulẹ̀ sọ̀rọ̀ ó ti yé mi. Ah. ẹnu àbí gbọ̀ngàn tó wá bí yóò wò náà mọ̀ bí jẹ tàbí jẹ ẹnu yóò tó wọ́ tó yìí ẹnu yóò tó ń wọ́tò ìtòrí ọlọ́run kiri oji ojú gbàgbàgbàgbà. mo sọ̀rọ̀ bí ọmọ ọdún méje àpadà sí burúkú ọlọ́mọ méje ọ̀kan wà báyìí o níwọ̀n tí mo tún gbójú okùn lé báyìí àwa láyò ti jó ẹni àgbà báyìí burúkú burúkú bá bó mo ṣe fẹ́ sọ̀rọ̀ àyè mi sí báyìí. lórí sí àyè ó máa máa tán kọ́bọ̀ sí máa máa jókòó lẹ̀lẹ̀ lórí ẹni àìní àbókì ló tí kìlà máa máa kọ́ ọ máa lóko ṣe àmàlíkà àbókì wà kúlé. èmi àmàlí tí wọ́n fẹ́ ta kọ́bọ̀ ọ̀gá lójú wọ́n fẹ́ sẹ́yìn láti Ṣàngó débi ibi tí Ọlọ́run fìyà jẹ mí dé mi ò rí àwọn ọ̀ka kí náà pé kọ̀dọ́tọ̀ tó lè sàánú mi wọ́n lé mi bọ́ lẹ́nu mọ́tò ni àfi ká túbà kíní ti fẹ́ máa pọ̀ jù kíní ti fẹ́ máa pọ̀ jù tó tẹ́ olùṣọ́ ó ní pẹ́sítọ̀ ọkọ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ yín ẹ jọ ó ti máa tó ìgbà àwọn tí mo ti. ìmọ̀lẹ̀ ogun tọ́lọ̀ ti ṣe ẹni tí ò tún ní gbére mọ́ ó ṣe má jẹ́ ká padà síbẹ̀ mọ́ ìyẹn ti lọ ó ti lọ nǹkan tí mi rò pé yẹ kó máa sọ́n sí ni pé bí a ṣe máa trace address ilé ẹ tí a máa lọ mú àwọn òbí ẹ láti mú ẹ lọ nǹkan tẹ́bí òpó kàn nìyẹn. òbí ṣá mi ò lẹ́bi o. the only thing tí mo kàn rántí ni pé nígbà tí bàbá mi àti ẹ̀gbọ́n mi kú àwọn fámìlì wa wọ́n lé mi àti mọ́mì mi síta hmm. wọ́n dẹ̀ gba gbogbo ogún lọ́wọ́ wa dẹ̀ hmm. nígbà yẹn tó náà tún ni mọ́mì mi náà làwọn náà fò ṣọlẹ̀ tó kú mi ò lẹ́bí mi ò lẹ́ni kankan tí mo lè lọ bá. ẹ má bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sọ lákòókò náà mo fẹ́ sọ pé kàkọ́ fi ọpẹ́ fún ọlọ́run náà pé eh, ọlọ́run ti padà ṣẹ́gun nílé ayé ìmọ́lẹ̀ bóyá èyí tí ó jù báyìí lọ ni ọba ṣe àmọ́ níwọ̀nba àgbà tí ọlọ́run ti gbà kóso nílé ayé ẹ̀ báyìí èmi wò ó àwọn burúkú kọ̀ọ̀kan á máa ṣẹlẹ̀ kí Ọlọ́run bá lè gbé nǹkan oríire kò ni. Tí ìmọ́lẹ̀ ò bá ní sọ pé no, èmi ò bá ní pé kí ìmọ́lẹ̀ máa tẹ̀lé mi lọlé gẹ́gẹ́ bí aya nítorí pé mo nífẹ̀ẹ́. Ah, but I don't know you. Ah, ìmọ́lẹ̀, you know me. Badmus, you know me don't know you. You do. Eke hallelujah. Eke hallelujah. Hallelujah. <laughs> um, Mr. Badmus, ẹ farabalẹ̀. Ẹ̀yin mọ ìmọ́lẹ̀ lóòótọ́. Àmọ́ ipò tí ìmọ́lẹ̀ wà nígbà yẹn kò jẹ́ kó lè mọ̀ yín. Ìmọ́lẹ̀. Ẹni tó ń wò yìí. Ó fi wọ́n ṣe wàhálà gidi gan ni o. Ọjọ́ fọ́tí. ọjọ́ ká fani láṣọ ya ọjọ́ kò bẹ̀rẹ̀ sí ní fìgbálẹ̀ lù wọ́n káàkiri àyíká kó máa fìgbálẹ̀ lé wọn káàkiri gbogbo àyíká ìmúlẹ̀ nítorí ẹ ẹni tó wù yìí ó gbàwé ọjọ́ méje ó sì ṣọ̀rọ̀ ọjọ́ méje kódà ó wà láyé ká ìfòdìdì ọjọ́ méje káàrẹ́ lè yá. ẹ jẹ́ má bínú sí mi sọ. no no dìde dìde dìde no dìde it was never your fault you never knew. And I must say this to you, Imole. Ever since I met you, my life had never been the same again. Mo pàdé ẹ gbogbo ìkorò ayé mi, ó lọ. Gbogbo àwọn nǹkan tí mo rò bí àdùn ayé mi, ṣìnà ọtí mo mú nínú ipò tó wà ẹ náà ní àtàrí ìfẹ́ tí mo ní sí ẹ mo ti fi gbogbo ẹ̀ sílẹ̀ mo ti ń gba àdúrà gan bẹ́ẹ̀ dẹ̀ ni mi ò fi àwẹ̀ ṣeré bó tiẹ̀ ti lè jẹ́ wípé mi ò mọ̀ pé láìpẹ́ láì jìnnà ara ẹ̀ máa yá àmọ́ look at you before me you've changed my life Olusho I do not want to miss this golden opportunity I I just want to spend the rest of my life with him, Ẹ bá mi bẹ̀ ẹ́, màá tọ́jú ẹ̀. Gbogbo nǹkan tí bàbá àti màmá máa ṣe fún her, do it for her. Please help me beg her. Please. Ẹ jẹ́ kí a gbàdúrà. Jehovah. Jehovah. Jésù Kristi. Michael mímọ́. Ẹ̀yin màláìkà tí ẹ pọ̀ nípa àti agbára ẹ sọ̀kalẹ̀. Ẹ wá tọ́ sọ́nà. Àmín ẹ power bá wa lọ ẹ bá wa rìnrìn àjò. Hmm. jésù olúwa wa. àmín àmín àmín lóko. méje hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. Hmm. sista ìmọ́lẹ̀ olúwa ní kò sẹ́wọ̀ olúwa ní pé ẹ lè máa bá wọn lọ. Mr. Badmus ojú mi dọ̀wọ́ yín o. àlàáfíà o àlàáfíà o. mọ́mí ìmọ́lẹ̀. wo ọ̀rọ̀ owó la bí òye mi mọ́ o ó kọ̀ dàbí ẹni pé mò ń fi ara mi bẹ́ẹ̀ ni lẹ́nu ọjọ́ mẹ́ta ó kọ̀ déédéé change. sórí ọ̀rọ̀ ọkùnrin kò ṣeé kun léwọ̀n láǹkù rí i tó bá ti rí nǹkan tó ń wá ẹ̀kan ẹ̀mejì báyìí èyí tọ́lọ́ bá fanu wá sí lójú nìkan ló máa dúró ó ti rí nǹkan tó ń wá nìbọn má wọrí ọmọ pọ́ lọ́rọ̀ tèmi ni máa bá a sọ̀rọ̀ tó bá yẹ pé oṣù ẹ̀ náà ni màá bẹ̀ẹ̀ bẹ̀ a lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀. inú mi máa dùn tó bá lè bá mi kì í ṣe inú mi máa dùn tó bá lè bá mi bá a sọ̀rọ̀. ọ̀rẹ́ mi ti fọ́ọ̀lì lọ́ọ̀fù. mi yọ̀ ó dà ìwọ náà ibo ni mo. Hmm, ó ti yé mi má bẹ́ẹ̀ bá a sọ̀rọ̀ ìfẹ́ yìí o ìfẹ́ yìí o fọláṣadé àbẹ̀jẹ̀. ah Okay. ọlọ́run fi ẹ kẹ́ mi ó yàtọ̀ sí ṣáde mi ìmọ̀kan tí mo wá dọ́dọ̀ ẹ̀ orúkọ òru rárá. mo má fẹ́ràn ọkọ ẹ̀jẹ̀ rẹ̀ kò tún wá mojú kò mọ́ra ó kò ṣàǹṣe dáadáa. mo máa fi yẹn lẹ́jẹ̀ sórí sórí ẹ̀rí ìwọ̀n tiẹ̀ fún bùkẹ́ yẹ fún bùkẹ́ mo kí yan sọ owó tó gbẹ kú mọ́ra wọn. <laughs> Shadi. Funke! ọ̀pọ̀ ẹ̀mí ẹ̀ ò ṣe pa ni mi ní dáwọ́lé ah, àtùpà ẹ̀mí kẹrin ni mo fẹ́ pa òun ló bu mi lọ́wọ́ kì í ṣẹjọ́ mi àwọn èèyàn tí mo gbọ́kànlé àwọn ló já mi kulẹ̀ ah, àwọn èèyàn tí mo fẹjọ́ sùn àwọn ni wọ́n kọ́ mi lóró àwọn ni wọ́n gbé àtùpà mẹ́rẹ̀ẹ̀rin fún mi tí n bá ti pa àtùpà kan ìkan nínú yín máa kú ah, ara nì mí wọ́n dẹ̀ sọ pé mi gbọ́dọ̀ rí ẹnìkankan nínú yín tí mo bá ti fojú kun ẹnìkankan nínú yín màá fi orí mi gbé. Ah jọ dáríjì mi má jẹ́ kí n kú. torí ẹ̀ lẹ̀ ṣe wá sílé wa mọ́ torí ẹ̀ ni ẹ wá sọ lé ọlá tẹsán di ara rẹ. ẹ̀yin mi dáríjì mi jọ. hallelujah. ìmọ́lẹ̀ olúwa ti dá ẹ láre ṣó rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ pátápátá yẹn ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi ni ọlọ́run mọ̀ mọ̀ yẹn wọnú ipò yẹn lọ láti fi ẹ ṣe ìtúsílẹ̀ fáwọn kọ̀ọ̀kan ni gbọ́ nǹkan tí wọ́n sọ wọ́n ní kó o dáríjì àwọn olúwa kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kí o ronúpìwàdà ẹni tí ń kérora dáríjì wọn. ẹsẹ̀ mi. ọlọ́run ọba ló ní ìdáríjì lọ́dọ̀ èmi ti dáríjì Jehovah Jésù Kristi Olúwa dáríjì ọmọ rẹ dáríjì ọmọ rẹ mú ẹ̀ṣẹ̀ rẹ lọ sókè gbàgbé fàwé ẹ̀ṣẹ̀ rẹ yá. economico la